عباد الله عليكم بتقوى الله واتقوا أنفسكم وقوا أنفسكم عن النار وأهليكم واعلموا أن ربكم سبحانه وتعالى قد وصف لكم النار والجنة لكي تعتذروا ولكي ترجوا رحمة الله وتخافون عذابه وعقابه فلذلك نحن على وصف الجنة والنار وفي الخطبة الماضية وصفنا لكم النار كما وصف الله سبحانه وتعالى في في كلامه وكذا وصفه في لسان رسوله صلى الله عليه وسلم واليوم إن شاء الله تعالى نواصل ونعلق صفة النار بالجنة كما رأينا حديثا عجيبا من حديث أبي هريرة رضي الله تعالى عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد لا يدخل النار أحد إلا أري مقعده من الجنة ليكون عليه حسرة فبسبب ذلك إن شاء الله تعالى نواصل ونعلق صفة الجنة بصفة النار ليعلم الإنسان وليختار ما شاء منهما فريق في الجنة وفريق في السعير إنا هديناه سبيلا إما شاكرا وإما كفرا فلذلك عباد الله وصفنا لكم النار بأن هذا النار أعاذنا الله سبحانه وتعالى منها لها زمام بل زمامها سبعون ألف كما وصفناها لكم من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه واعلم عباد الله أن أهل النار في حديث أنس بن مالك رضي الله تعالى عنه وارضاه أن الله سبحانه وتعالى قال أنا بن قال يؤتى بأن عن أهل الدنيا يوم القيامة من أهل النار فيسأل هل رأيت خيرا قط فيقول لا والله يا رب فأل مر بك النعيم قط فيقول لا والله يا رب كيف لا عباد الله مطعم أهل النار من النار ومشربهم من النار ملبسهم من النار مهابهم من النار عرشهم من النار كل ما يتعلق به من النار فلذلك قال ربنا سبحانه وتعالى إلا حميما وغساقا جزاء وفاقا الآية واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم أخبرنا وبين لنا أن صفة الجنة لا يستطيع أحد أن يصفها حق صفاته بل الرسول صلى الله عليه وسلم لما أطري به في ليلة الإسراء والمعراج رأى رأى الجنة ونظر إلى نعيمها ورأى الأشياء وكذلك رأى النبي صلى الله عليه وسلم الجنة في صلاة كسوفه كما ثبت من حديث ابن عباس ومع ذلك قال قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم في قال قال ربي عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فاقرأوا إن شئتم ولا يعلم نفس ما أخفي له من قرة أعين إلى آخر هذه الآية نسأل الله الذي لا إله إلا هو أن يدخلني الجنة مع الفائزين وأن يجعلني من الوارثين الذين يدخلون في الفردوس هم فيها خالدون ọ̀pọ̀ ní fọlọ́mà tó sọ wọn mùsùlùmí akọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkí àti ìfọ̀ ànábì wa sọ́lọ́ lọ́rọ̀ ọ̀sọ́lá ẹni tí wọ́n bá rán pẹ̀lú wa mọ́tàlá yẹ́ sí fún wa ọlọ́mà ní sàlékún kí àti ìfọ̀ ànábì sọ́lọ́ lọ́rọ̀ ọ̀sọ́lá àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ àti ìgbà tí bá ń tọ́ dáhùn sọ́lá tó fi dá lókè yàrá tí àwọn náà ní kanú ẹni tí ó fi àánú rẹ̀ àti kẹ́rẹ̀ bá lò lọ́dọ̀ tó jẹ́ pé kò sí àǹfààní fowó àtọmọ àbí dúkìá tó yẹn ní nípa fi ti Allah subhanahu wa ta'ala iná ẹni tí ó fi àánú ẹ̀ bá lò ń jẹ́ nàìjíríà jẹ́ kanú wọn ẹ̀mẹ́ta náà tó tán àrùn alẹ́ ti pé Allah subhanahu wa ta'ala wọ́n fẹ́ ká páyà àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi gbogbo àlámẹ́rin wa yálà ìbáàdà wa láàrin àwa àti ẹnìkan ni yálà fẹ́ kí páyà ọlọ́run kọ́ eléyìí nǹkan ni tí ọkọ̀kọ́ jẹ́ wí àkọ́kọ́ ìdáàbòbò àkọ́kọ́ fọ́mọ nípa ìsọlẹ́nu àwọn kútàbù tàbí alẹ́kọ̀ọ́ bí àṣàdẹ̀sá ọbílẹ̀ yọmọ láàfin tó ní nǹkan ṣe pẹ̀lú ọjọ́ tí ó kẹ́ àmọ́ òde àti ibi ọjọ́ yìí àwọn ìmọ̀ oríṣi náà ni a tààrà yìí nípa rẹ̀ ibi àlámọ̀ yóò padà parí sí òun náà ni pé àwọn ẹ̀kọ́ máa lọ nù ọ̀nẹ́kọ́ lọ́wọ́ sí wá nìkan nù wọn àwọn èèyàn tó wọ́n padà fi ẹ̀rẹ́ sọ ní wọn nípa tí bàjẹ́ náà ni wọ́n máa lọ àwọn ń bá ọ̀rọ̀ bọ̀ nípa bí òun náà yóò ti rí aṣọ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ fún wa nípa náà láti bí alọ́sùn fún ọ̀sán kọ́mọ̀sí wá náà àwọn ọjọ́ tọ̀wọ̀ àwọn bá ọ̀rọ̀ báyìí pé iná àtàlùjẹ náà afẹ́sọ kúta àtijọ́jọ́ mọ́tẹ́yìn nípa wípé afẹ́sọ ìròyìn àjẹ náà afẹ́sọ papọ̀ mọ́ ìròyìn náà ó mìíràn máa bèrè yìí pé báwo ló ti jọra wọn a ní afẹ́ gbẹ́sẹ̀gbẹ́ ara wọn báwọn kó ní kálukú lè bá àmọ́ wá rò fúnra ara rẹ̀ èyí tó bá tẹ lọ́rùn tó fẹ́ mú ní méjèèjì ẹ̀kọ́ tó ń lọ tẹ lọ́rùn tó fẹ́ mú ábí ìwà lè má kókó ẹgbẹ́ yẹn tó wò pé ẹ̀ kí ló fẹ́ bá gbẹ́ náà ṣe ebi náà kàn náà wọ́n lóyìn tó yẹ kó gbogbo ẹ̀ náà ilé ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ náà alámẹ́ra rẹ̀ ni kí ló fọ́ta bí ṣe báyìí anábì sallallahu alaihi wa sallam min hadith abdul rabba oríṣi ọlọ́run máa sọ fún wa yìí pé láyé tó kún náà àádọ́n àárín lẹ́lẹ́kì àmọ́kọ̀sẹ̀lẹ̀ tí ẹ̀ nìkẹ́kọ̀ wọ iná tọ́ba wọ iná yìí àkọ́kọ́ jẹ́ pé Allah subhanahu wa yóò ṣe mẹ́kà fún ibi tí kútùbà fi lọ gbé kútùbà nìyẹn ibi Allah subhanahu wa ta'ala kò sí ẹ̀dá ọlọ́run kẹfẹ́ ìtì ọ̀wọ̀ náà ilà orí yàrá àdáhùn omi nàìjíríà náà àfikọ́jẹ́ pé ọlọ́run ọba nígbà tó dé lẹ́tà ọlọ́run máa wá fi hàn wípé wo ààyè rẹ̀ náà jẹ̀ náà ní kálọ̀ òsè dáadáa láwọn àkànní

ọmọ tí kawe ní kàwé kàwé ń bi ìdánwò kàwé sísan sí mẹlẹ ń sí mẹlẹ àwọn yòókù bá kàwé òun bá fìdí rẹ mi bá pààtì wọn bá ìpàdé òbí àti àti gbogbo ẹbí wọn bá ní fún àwọn oríṣi ọlọ́mọba sọ́nà ọlọ́rọ̀ sọ́lá ní kò sí ẹ̀dá kan náà lọ́mọba tí ó wọ iná báyìí ilà orí yẹn mọ̀ká àdàbò ní ìjẹ́ náà lè kún àtúntà fi ẹ̀rẹ́ nínú wọn náà ibi tá a pèsè ilẹ̀ fún ọ rẹ̀ tọ́wọ́ bàdé sí ṣùgbọ́n àyìnbó ti wáyé ó sọ ọ́ ìlọ́pàá tí aṣọ fún wa pé ooru tí ń dáhùn níláyé ara ìtàkàlàyé rẹ̀ àtàlàyé àpapọ̀ gbogbo náà dáhùn láyé juz'an min sab'ina juz'an min nar jahannam ọjọ́ ìkìlì kan náà ìkìlì هو حديث أنس بن مالك الله تعالى عنه قال صلى الله عليه وسلم يؤتى برجل wọ́n mọ̀ fún lọ́kọ́ ọjọ́ kìámà bal wà á àmà áhàlì dúníyà mi áhàlì náà yọmọ kìámà ẹni tó fẹ́ jáde òun lẹ́nu ìtọ́jẹ́ pé nígbà tí ń bẹ̀rẹ̀ ní pọ̀ jù nínú àwọn ẹni ayé ṣùgbọ́n ọ̀rọ̀ ti padà jà náà ọlọ́run wàhálì mọ́rù rọ̀bí kan náà ẹ̀yìn mọ́kọ́tún ẹ̀dá kò ní adá máa rí dunya ọlọ́pàá dùn láyé o ó sọ bí rẹ̀ pé ǹjẹ́ o ǹjẹ́ ìjẹ́ra kẹ́kẹ́ ìdìdìgbà bí ẹ̀kọ́ jáde yọmọ pé láà wàlláhi ya rabbi láà wàlláhi ya rabbi láà wàlláhi ya rabbi ó ní ọlọ́run mo fọlọ́ múra mo fi wọ́n múra o ìdí ẹ̀ máa ti ń dẹ̀ gbádùn ìmọ̀ ti ń jẹ́ dáadáa kò torí n tó ti rí níyà ẹni ìṣìlọ̀ gbádùn láyé o ṣùgbọ́n torí bí ó ti wọ̀ ó ti gbàgbé gbogbo rẹ̀ láyé. àdìsí wọn jẹ́ mọ́ ìpè ìyanu ná kẹ́yìfàlà bụ lè yóò ṣe ní gbàgbé inú ọ̀jẹ́ pé iná táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí ìdí àwọn ọmọ ilé náà máa jẹ́ mbẹ́ nǹkan gbóná ni ìdí wọ́n máa mú mbẹ́ nǹkan gbóná ni aṣọ tí wọ́n máa wọ̀ ara ti ṣe ó sì gbìbò wọn lórí tí dàgẹ́ bí lórí wọn tí dàgẹ́ bí àjẹ́ orí wọn لا حول ولا قوة إلا بالله. اللهم bá ní lẹ́yìn sọ́lá ń tọ́ àmú illa lọ́ndọ̀rí láyé sinmi wala yóò bìnrin mí jọ àwọn ọmọ ẹlẹ́yìn ìjọ kan subhanahu wa ta'ala òṣò ń jẹ tí wọ́n mọ̀ ẹgbẹ́ tọ́ta yọ sí àdọ̀rí àwọn afọ́ àdọ̀rí ismul shawkati ó kọ igi ẹ̀gún kan igi ẹ̀gún yìí ni wọ́n mọ̀ ẹ̀jẹ̀ bá ní tí wọ́n bá ń jẹ àwọn nǹkan yìí wọ́n sọ kò máa ń àbẹ̀yẹ̀mẹ̀lẹ̀ tẹ́ bá ti ń jẹ nǹkan yìí igi ẹ̀gún ni mo ti wá gbóná ń débi ọ̀fun wọn wọ́n máa béèrè wípé abùkátà sómi ìkíní ìhàn alọ́run ọlọ́run yẹn tó gbomi fún wọn irú omi owó fún wọn omi náà yóò tún gbóná pápákọ̀ àmọ́ àhàwọn ọlọ́run ni yóò máa di wọn jẹ́ ọ̀fun náà máa jánu wọn nítorí gbígbóná yìí gbogbo tó máa fún àwọn ilé náà nǹkan tó jẹ́ pé ìlọ́pàá tẹ́lọ̀ subhanahu wa ta'ala fọ̀rọ̀ sọ yí pé àwọn ọmọ ala ilé ìkọ̀sí tí wọ́n fún wọn ju illa hamiman wa akọ hamiman gbogbo náà fọ́ ọ́nù náà ìtí gbóná bó pé ó gbóná kọ pé bára pé bára pé ó ti tutù kọjá ní sèyàn máa lẹ́yìn láti láti gbogbo bí

báyìí lọ bí Allah subhanahu wa ta'ala ó ti ẹ̀ wá jẹ́ kí nira ìtẹ́ akú ti gbọ́ yé pé nígbà tá à ń bẹ láyé kí nira kan sókè jù bá mọ́ ẹ̀dá lẹ́yìn báyìí lè pàdúdé ara ó ti ẹ̀rọ tù gbéra ẹ̀rẹ̀ láàrin ìpè ìkan méjì ọ̀nà ìmẹ̀ kára yẹn yàtọ̀ kí yóò gbàgbé lọ tó ti àwọn ajá pé irú ìnira táwọn ọ̀rí lónìí kíkú náà wá dé ọ̀rẹ́ ìnàkùn màkì fóònù eléyìí ọmọ sọ fún ọ pé lónìí nǹkan mọ́ òsìkú máa ń bì ibi tẹ́ mọ̀ bí Allah subhanahu wa ta'ala ń sàlàyé ọ̀rọ̀ náà fún wa ọ̀nà ń jẹ́ ọ̀kọ́ mọ́jì àjẹ́ kan nínú àwọn ọmọ rẹ̀ náà táwọn máa ń gbọ́rọ̀ pé iná orí báyìí pẹ̀lú ìsìlá ju rẹ̀ fún wa subhanahu wa ta'ala rẹ̀ fún gbogbo ibùsùn tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ni ẹni tí ó wà wọn gbogbo ẹ̀ pátá ìdí ọmọ bal gannahum juludan ghayraha liyadhuqu al'adhab ọlọ́run bá ní Allah subhanahu wa ta'ala ní òun ó máa jìrọ ara àwọn ọmọ ilé náà òun ó máa jìrọ ẹ̀ fún wọn liyadhuqu al'adhab ó sọ̀rọ̀ fi sọ́kà ju wípé kí wọ́n lè bá rí ìyà kó lè bá wọlé dára kọ́ńbà àjẹ́ pé ẹ̀ ẹgbẹ́ ẹnì tí ń jọ láyé ńgbọ́ bájúmọ́tò ń dájú látàyè ẹ̀ bá ti kí ni o kí ara ẹ̀ bájúmọ́tò ń yà ó ti ẹ̀ parí ó sá ti ẹ̀ dùgbẹ́ yàlùkìyàmà kò sì pé èèyàn jóná tẹ kúlẹ̀ mọ̀ nígbà tí wọ́n lò fún bẹ́ẹ̀ ọlọ́run tẹ́lẹ̀ àwọn bá ti ń lè jìnnà báyìí tí ń di pé ń dàbí ẹ̀kọ́ jóná báyìí á mọ̀ ẹ̀ jìrọ̀ rẹ̀ fún wọn. eléyìí àrùn sallallahu alaihi wasallam ó fi sàlàyé ìdí ń jẹ iná fún wa iná fà á tó jẹ́ pé àwọn àrùn máa ń pọ̀ nípa pé ista'izu billahi subhanahu wa ta'ala kúrò níbi iná ilé pàdé àdìsí abákìrún lọ́wọ́ at-tashahhud akhir ọ̀yà tá se máa ṣe nígbẹ̀yìn nígbà tá a bá ń kírun lọ́wọ́ oríṣi ọlọ́run bá ń tẹ ẹ bá débẹ̀ ẹ bá parí tàṣà wò lọ́kọ́ sára rí ndígá ẹ̀kọ́ náà ní wípé ẹ ti wá mọ ìsọ ìdùnnú lámì rábà ẹ tọrọ ìsọ Allah subhanahu wa kó mi kẹmẹ́rin kan nínú ẹ̀ ní pé ìwọ ọlọ́run bá ìmọ̀ fẹ́ wọ náà ìfẹ́ wọ iná jahannam allahumma inna na'uduka min nari jahannam allahumma inna na'uduka min nari jahannam allahumma inna na'uduka min nari jahannam. الحمد لله رب العالمين نحمده ونجلله ونثني عليه بما هو عاله سبحانه وتعالى عما يشركون وأصلي وأسلم على نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله سارعوا إلى مغفرة من ربكم كما قال ربكم سبحانه وتعالى في قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها سماوات الأرض أعدت للمستقيم وقال في موضع آخر سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم وصف لكم الجنة كما رأينا من حديث الصحاح منها ما أخرجه الإمام مسلم رحمه الله تعالى من حديث هريرة قال قال كنا مع رسول الله قلنا يا رسول الله حدثنا عن الجنة كيف بنا هو قال رسول الله صلى الله عليه وسلم لبنة من الذهب ولبنة من الفضة لا من دخلها لا يموت فيها أبدا لا يتقوتون ولا يبولون ولا يمتخطون ولا ينظفوا إلى آخر الحديث نسأل الله الذي لا إله إلا هو أن يدخلنا جميعا الجنة الفردوس إنه ولي ذلك والقادر عليه ولا حول ولا قوة إلا بالله أقول نفع الله سبحانه وتعالى كثير أقول أقول كاتب نفع النبي صلى الله عليه وسلم أنت نوع بانك وصل يسير كيف هو وصل يسير ọjọ́ yìí pé gbogbo tí ó jẹ́ oore fún wa pátá láìpẹ́ kìyàrá amsterdam kò fi kálẹ̀ àti pátá láyé fún wa gbogbo tó lè jẹ́ aburú tàbí tó lè kó àwọn náà àmì sọ́mọ́lá ọ̀sọ́lá òsì kankanlẹ̀ fún wa àbí pátá Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba tó dá àlùjànnà náà fún gbogbo ẹni ọba gbọ́dọ̀ tó lẹ́nu láyé kọ́dà ààyè yìí ó wa ó lè bá àjẹpọ̀ ní ntí mùsùlùmí ọmọ ẹgbọ́ láyé tí ọmọ nírètí pé à sábà ní pọ́lẹ̀ tí bá ti ń dọ́gbọ̀n rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí tí wọ́n káàkiri máa ń bọ̀ máa lọ sáńdọ́gbà Ramadan sáńdọ́gbà màdàbà tó lọ́sì àjọ yìí pé à níbi tá à ń lọ tó jẹ́ pé àyè ìfọkànbalẹ̀ ni kọ́dà ìbùbà tí mùsùlùmí bá tó wá ń bẹ nínú ìrìnàká sí kejì láyé yálà ni o ẹlà bùkátà kan sí kejì níbẹ̀ ni o abẹ́rẹ́ kan bá ni o tí bá ti rẹ́ sí àjẹ́ náà ìfẹ́ ẹ̀ tá ìlọ́fà tí Allah subhanahu wa ta'ala tó fi ń pè wá síbi pé káwá àlùjànnà lọ́pọ̀lọpọ̀ àyè nínú alukur'an ọlọ́run ọba ní wasari ìlà mẹ́tọ́rọ̀ tẹ̀mí rọ́pìkùn ẹ̀yin tí ẹ jẹ́ múmìnì ẹ̀yà pọ̀lẹ́ni tí ó bá a bá tiẹ̀ tí ìmọ̀ gbogbo nípa àlùjẹ́ náà nípa àgbàdo rẹ̀ àtàwọn ìmọ̀ tí a kàrà sọ́gbà rẹ̀ ọlọ́run ọba ní sí fífẹ́ àlùjẹ́ náà yìí arúgbó ha fífẹ́ rẹ̀ fífẹ́ rẹ̀ tá a bá mú sọ́nà méjèèjì àti ilẹ̀ méjèèjì tá a bá pa wọ́n pọ̀ fífẹ́ méjèèjì tá a bá pọ̀ a ma wá wò ẹnìkan rẹ ọmọ lọ lẹ́sìn nígbà òjò pẹ̀lú ọ̀sùn báyọ̀ tó tó wulẹ̀ láti dẹ̀ náà gẹ̀ ọ́ da fún wa ó lè bá a jẹ́ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ ń bá sọ pé tọ́lá bá sàn ló fẹ́ ṣe yọ̀ọ̀rọ̀ ayé sí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àtàrà ìfọwọ́ pé àwọn èèyàn kọ́ wọn kó lo ohun mẹ́tẹ̀ẹ̀rẹ̀ kó tẹ̀lé kó tẹ̀lé jẹ́nẹ̀ta ìlànà àbá ó sọ́lá gbogbo ẹ̀ náwó jẹ́nẹ̀ tó wá jẹ́mọ lẹ́yìn wọn àfẹ́ ń bá lọ́wọ́ ọ̀wọ́ ó ní wọn tẹ̀lé lọ́wọ́ ọ̀wọ́ ó ní mọ́n àtọ́ àjàkọ̀ jẹ́nà ẹ̀ ń bá tẹ̀lé ń tán nàbí sọ tó tẹ̀lé fi ànàbí yóò wọ àlùjànnà wọn mẹ́ta àṣọ rí àmẹ́ ń bá nàbí ntànàbí sọ ọ̀tẹ́ ńlọrọ̀ oríṣiríṣi ní irú ẹni bẹ́ẹ̀ ló wọ àlùjànnà ni àlùjànnà ọ̀fẹ́ báyìí ṣùgbọ́n ànábì sallallahu alaihi wa sallam oúnjẹ akọ́gbọ̀ yẹ pé kò sẹ́ni tó lè rògbò àlùjànnà tán àjẹ́ǹtà fẹ́ wọ̀ bí ìnìlẹ̀ ìtàhálà kò sí ẹni tó lè ròyìn ẹ̀sẹ̀ fún wa kọ́dà ànábì sallallahu alaihi wa sallam ànábì rí gẹ́gẹ́ bó ṣe wá min hadith Ibn Abbas nígbà tí ọ̀dọ̀bí ń kírun kò sóòfù tí àwọn mùsàlámì náà ń sọ láwọn àárí ọ bọ́ ọ̀nà wáwájú ń wòye ọ tó kakò padà kí ló dé ó sọ láwọn ọba ni wọ́n gbé àjẹ́ náà wà fún mi ni mo wá rí èso kan tí mo fẹ́ ká mẹ́ ká ní mo ká ni ẹ bá sì mọ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ láti àwọn òbílẹ̀ ohun tí wọ́n ti wá rẹ̀ dẹ̀nà yìí ni wọ́n sọ fún wa yìí pé ọlọ́run ọba sọ fún un pé àdẹ́tù lè bá rí àsọ̀rọ̀hìn ọlọ́run ní òun pèsè ilẹ̀ fún àwọn ẹrú òun tó jẹ́ ni ọlọ́run ọba in tó ń fẹ́ fi wá sí tó jáde dẹ̀nà tàbí ọ̀rọ̀ sílẹ̀ nu máa la àyìn rọ̀ àti ọlọ́run ní ojú kẹfà yìí kò sí ìrìlú àdẹ̀nà yìí wọ́lá ọdúnnù sẹ́nà kò sí ẹni tó ìròyìn ròyìn ròyìn ròyìn ah, tí ó wà ròyìn bí etí pé á wájú náà torí ìjọba náà mo ti gbọ́ ní wọ́n ti sàlàyé ẹ̀rí ní oṣù bá ti mẹ́wàá etí kan ò lè gbọ́rọ̀ yẹn kan wọn náà ọkọlọ náà kọ́ńdù bàṣà kọ́ńdà ẹ̀tí ẹ̀ máa ń kí ẹ̀fẹ́ máa fẹ̀ nílò àbí bí ó ti rí mi èèyàn wá ń yàwòrán rẹ̀ kébẹ̀ ní ìjókòó máa fọ ọpọlọ kọ́ máa fi ọkàn ìyàwòrán lé àbí ọkọ̀ tó bẹ́rà ọlọ́run bá sọ fọ́nà bí yìí pé ọsí ẹni tí ọkàn rẹ̀ lè rò ó rò ó rò tí ọwọ́ àyàwòrán bàjẹ́ náà ti rẹ̀ rí torí gbogbo tí Allah subhanahu wa ta'ala fẹ́ fún wa mẹ́ àwọn nǹkan ìmọ̀ ni ìlọ́pàá tó fi jẹ́ wípé mùsùlùmí kan ọ̀gbọ́dọ̀ fojú lẹ̀ báyìí ẹ wọ́n gbogbo gbàlámà ṣe wàhálà rẹ̀ gbogbo gbàlámà bẹ̀rẹ̀ ọ̀gá rẹ̀ gbogbo gbàlámà sáfù gbogbo ní ọba hàn náà wà níbi wà jẹ̀nẹ̀ yìí. alábi sallallahu alaihi wasallam ọwọ́ ń dìrì àjẹ̀nà fún wa bí àjẹ̀nà bí ó ti rí. àkọ́kọ́ àtàrà ìfọ́ bí àwọn ọmọ ẹ̀nẹ́ ìta wọn máa jẹ inú náà nǹkan ẹ̀gbọ́n ni ìtí wọn máa mú nǹkan ẹ̀gbọ́n ni àwọn ọmọ àjẹ̀nà bí ìnìlẹ̀ ìjà ara gbogbo tí àwọn bá ti ń fẹ́ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون إن تأم ما تنفل عوام هجي eléyìí gan lọkọ tó nígbàgbọ́ wípé gbogbo ọba jẹ náà ọ̀tọ̀ ìfọ́ sọ pé ẹ kọ́kọ́ jẹ capital food ṣe a bá wá mú a pé ìnà yóò máa jẹ lójú èèyàn ìgbádùn ni kí láti mú sí ó ní ẹgbẹ́ wọn wá lẹ́bẹ̀ẹ́nì tọ́da gbogbo ilé ìpátá ìgbádùn ni ṣùgbọ́n tó máa sì pé serve yourself láwà oúnjẹ lẹ́tọ̀ orí tẹ́bí kálukú ọgbọ́ bẹ́ẹ̀ tó bá wọ̀ ní ọjẹ́ sẹ́wọ̀n tó bá dé sọ ọmọdé ọ̀hún ti ẹlẹ́mí àbùdá ló ń fẹ́ ọlọ́run ní lẹ́kùn fi ẹ̀ màtẹ́ ṣe yàn fún ṣùgbọ́n lẹ́kùn fi ẹ̀ màtẹ́ dàrún kò sí fẹ́mi yín fẹ́ jẹjọ́ ìdènà báyìí nígbàdùn ní nǹkan tó yẹ máa jẹ gbádùn tẹ́lẹ̀ mi. táwọn ọmọ àwọn ọmọ nẹ́ta sọ̀rọ̀ wọn dèjọ àti kútùbà àkọ́kọ́ tí wọ́n níyàn kó ń kálukú mọ obi ọbẹ̀ tó sí o. bákan ànábì ní ẹ̀mọ̀dé gẹ́lá sọ́wọ́ àtọ́lá ìwọ̀sálàmù àrí ó sọ́lá ní lápẹ́sọ ní àdáhàbì tẹ́ ẹ fẹ́ wọ àwọn bíríkì tẹ́ fi kọ́ góòdì ní ara rẹ̀ ẹjú rẹ̀ fún wọn. wọ́n lábìlẹ̀ tó ń bílẹ̀ tó bọ̀ ẹ bá tó fẹ́ ẹ bá tó wò lọ́wọ́ bọ́ ẹ ti máa rí àwọn bíríkì ara rẹ̀ tó jẹ́ pé pàtàkì àwọn ikọ̀ kọ́dà tùrùbátù wà zàfàrọ̀ tẹ́ ẹ bá fẹ́ wo bílẹ̀ èèpẹ́ mi ó ti rí ntẹ ẹlẹ ó lè yẹ yín lọ́pọ̀lọpọ̀ òfin ní ìwé o ẹ sábà máa wọ́n sàkọ̀rọ̀ ni wọ́n sábà níbi sáré ìròyìn ìròyìn ń gbòòdì tọ́tà bí ìròyìn àdébí kòmíṣọ́ ọlọ́mọ ọba ní ẹ lọ rè gbọ́ ẹnì kẹ́kẹ́ ò ní wọ àjẹ náà àfikọ́ jẹ́ wípé yóò mọ̀ ẹ́ gbádùn ní ẹ̀mẹ̀ta ìlàyẹ̀bù àtàdáhà ìgbádùn bí ẹ̀gbádùn àti jẹ̀nẹ́ kò sí pé mo gbádùn tán kí ló wá gbẹ́ ìgbádùn wọ́n ní yàrá wọ́n ní fóònù àbáwọn yàrá wọ́n ti fóònù jọba ẹ̀ẹ́dẹ́gbẹ́ mọ́tò ti kò sí mọ́tò ti wọ́n mẹ́ ìdẹ́ àbúsọ́lù ìgbọ́dọ̀ tó yẹ pé kò sí ìyà kò sí ìyẹpẹ lẹ́yìn rẹ̀ mọ́ kọ́dà ìgbọ́dọ̀ tó jẹ́ kẹ́mọ̀ gba láàmú tàbára tí ó sì pé nígbà tó gbádùn gbádùn gbádùn gbádùn bíi ti ṣúgà bíi ti ràbọ́n bẹ́nu ṣúgà bíi ti etí tọ́kọ́nù oyin ṣe é pé tọ́kọ́nù oyin tí ó bà sọ̀rọ̀ yóò kú bẹ́ẹ̀ wọ́n bí sọ̀rọ̀ ní ìgbádùn tàbí náà kì bí báwọn ẹ̀ẹ́dọ̀ kọ́dà Allah subhanahu wa ta'ala yóò tún máa zàwájà yín yóò máa fún yín ní àwọn obè tó jẹ́ àwọn obè lẹ́yìn ju ẹgẹ́ ìwé ẹ̀sọ́ náà sọ̀rọ̀ àkílẹ̀ rẹ̀ yìí pé likulli wahidin minhum zawjatan ìkọ̀ọ̀kan yín ẹ̀ máa ní ìyàwó méjì méjì ọ̀rọ̀ kan àmì lójú ó sọ wọn wá ní mi ń wàrọ̀ ìlàhámi ìpínlẹ̀ ìfọ́sílẹ̀ ẹ máa rí níbi táwọn obìnrin yẹn rẹwà dé ó ṣe wọn bá sọlá ọsàlám ní ẹ sì máa rí fífúfú tí wọn fúfú bò láwọn obìnrin tọ́lọ̀ sọlá ọsàlám fún yìí tí ẹni ọmọ tó jẹ láyé àwọn obìnrin tọ́lọ̀ subhanahu wa tí ó fún ọ ní àlùjánnà ó sọ ní ẹ máa rí fífúfú wọn látàkọ́ fúfú yìí ẹ sì bẹ́ẹ̀ lè máa rí bí ẹ̀jẹ̀ tẹ́rẹ̀ lára wọn bí egun sọ lára wọn ẹ̀fẹ̀ lè máa rí látara bí wọ́n ti rẹwà tó ah, èèyàn ni mẹ́tò ìmọ̀ kò sí dọ̀tí ẹ̀kẹ́ra rẹ̀ kọ́nà níbi sallallahu alaihi wasallam ní ọlọ́run wà máa fún ilé àwọn nǹkan téèyàn máa ń mu kọjá nǹkan ìgbàdo mílẹ̀ asali nínú oyin wàlẹ̀ khamri kọ́dà wọ́n máa fún láwọn oṣù ọtí kọjá ọtí aládìkẹ́sẹ̀ fọ́ọ̀fọ́ fẹ́ẹ́ sí wà lẹ́bẹ̀rì kọ́dà àwọn wàrà amúsẹ̀mí tọ́lá pété yẹn máa ti mú arọ́ mọ̀ ọ̀tún yẹn bákẹ́rẹ́ àti àwọn omi máa ń mùsọ́fà omi dábẹ́ kéèyé ṣe omi pé ẹ̀fì màṣíìnì ṣe kó lè bá a mọ̀ gbogbo nǹkan yìí wọ́n mọ̀ kó fún ọ láti jẹun náà báyìí láàmú ìgbádùn bíi ìdílé ìtàhálà àwọn afọ àwa ni táwọn màjẹ́rẹ́ bá wà ń gbádùn báyìí táwọn ọmọ nàìjíríà lọ́wọ́ tó bá ń tó àwọn àsìkò kọ̀ọ̀kan jẹ́ bá ṣe bẹ̀ẹ́ bí kótóbà ní wọ́n mọ̀ wá sí gàgà ahọ́n kálukú àwọn ọmọ àjẹ wọ́n mọ̀ fún àwọn ọmọdé náà ẹ̀wù ti ń ẹ̀wù tó ẹ̀wù tó wà àwọn ọmọdé náà wọ́n mọ̀ wọ àwọn ẹjẹ́ kò náà mọ̀ tó ń lòkùn kí lè ròyìn nípa arúgbó nǹkan yẹn nǹkan tó mìíràn sábẹ́ àwọn ọmọdé tó yíyà àti tó lọ́wọ́ tó jà náà wọ́n ẹ̀fọ́ bí ẹnu gbàdúrà yẹ jáde jáde náà jẹ́ mẹ́ wọ́n mọ̀ pé lónìí kọ́ èyí tó lọ fún wa yìí kò sí mẹ́lòó mi àfọwọ́ náà àwọn bọ̀rọ̀ bọ̀ báwo wọ́n ti máa lò títí títí tí hadith wa wípé Allah subhanahu wa ta'ala ń gbọ́ ọba tásìkò kan yóò rí wọn yóò rí wọn lọ malakul mawt wa malakul ti ń gbẹ́mì àwọn ọmọ ilé tó ń pariwo pọ́n fẹ́ kú yìí àwọn màjèjì náà bẹ̀rù pété kò ní sí ikú múra yìí àmọ́ sùpàtà yóò padà wà mú mọ́lákùn mọ́ọ̀tù wa lójú kìnnìkejì wọn yóò sì gbẹ̀mí tiẹ̀ náà kó lè bá a máa jẹ́ pé ìyọ̀mọ̀ àjẹjì náà kò lù ú dẹ́nu ẹ máa wà láti náà gbére kò sí kú mọ́ ẹ̀yin ọmọ náà ẹ máa wà náà lọ gbére kò sí kú mọ́ ẹ̀yin tẹ́ ìfẹ́ nígbàdàn bá dùn àríyàn. àwọn afọ àwọn anìtọ́ màjẹ́ máa ń sí gbàdúrà báyìí ṣáà lọ́kọ́ kọ́kọ́ káwà kúkan lọ wọn. èèmọ̀ nǹkan kan tó wá ṣẹlẹ̀ yáàtì wọ́n ti ń gbádùn kí wọ́n fẹ́ kí wọ́n ẹ̀rẹ̀ wọ́n jẹ́ mbẹ́ gbogbo àwọn wọn ọlọ́run àmọ́ ẹ̀dùn lọ́dọ̀ ìpè èèyàn màdìjẹ́ náà ǹjẹ́ sẹ́kù tó ń fẹ́ tí mi fún ya Allah wọ́n mú ní ọmọ ìwọ kí tó ń fẹ́ tó ń ó ó ó wọn bá kàwé Allah wa ta'ala wá sọ fún ó kù tí mo fẹ́ ṣe fún yín níkẹ́ tọ́wọ́ ajẹ́ gẹ́gẹ́ ní ọ̀gá gbogbo òkẹ́ abákan ní ọlọ́mọ ọwọ́ àmọ́ sọ fún wọn pé ó kù yọ̀nù láti lọ mo yọ sí yín ọ̀la tó pé kò sí ìbínú pé kò bínú sí yín mọ́ ọ̀sẹ̀lẹ̀ mo ti sí wọn wọ́n àtúbà mo Allah subhanahu wa ta'ala yóò bá máa fi hàn àwọn ọmọ àlùjànnà ara rẹ̀ subhanahu wa ta'ala ló fi sọ fún wa yìí pé wujuhun yawma idhin nadira ila rabbiha nadira lọ́dọ̀lù kìyàmá ojú ọmọ ojú àwọn mòmìnira bíi ìtẹ̀lẹ̀ ta'ala yóò jẹ́ ogún tó tutù ara rẹ̀ ọba rẹ̀ kí náà ni ó sì máa wò kí ló jẹ́ nǹkan tó ń mùsùlùmí ó rì òun náà ni pé yóò rí ọlọ́run ọba rẹ̀ àwọn ọmọ wọn ò rí ọlọ́run ọba kọ́lọ́ńkọ́jọ́ kọ́mọ̀sì wa ní kanú àwọn ọmọ náà eléyìí yóò jẹ́ ìjádùn tó dókòó nílẹ̀ ní iná ahsan husna wa ziyada yóò jẹ́ ìbẹ̀rù tó dókòó fún àwọn àdìjẹ́nà pé eléyìí kìí ṣiṣẹ́ tẹ́ẹ̀tẹ́ o ìtawẹ̀jẹ̀ gbà o iṣẹ́ tẹ́ẹ̀tẹ́ ti dé wà dìjẹ́nà a sì ti fíjì pèlè ìpèlè láyé ẹ̀rí òun Allah subhanahu wa ta'ala tí ẹ bá wá rí ìtẹ́ ìgbà yìí inú wọn mọ̀ wá dùn ìgbádùn tọ́jẹ́ pé wọn ò tún ní rẹ́tì nínú ayé ni o sáfíjọ́ kan gbogbo oṣù àbẹ́lẹ́yẹ o tí ìrún jẹjẹ ọkọ̀ ṣẹlẹ̀ jẹ mọ́ gbogbo tí wọ́n ti rí kò ti tẹ̀ wọ́n lọ́rùn eléyìí níbi tó dáa jù fún wa kẹ́bí mùsùlùmí táàmù àbí Allah subhanahu wa a fẹ́ wọ̀ káwa mú dání o àyè ìdásọ́pá àwọn mùsùlùmí ọmọ kó sí bó ti dẹ́gbẹ́ nígbà tá à ń bẹ̀rẹ̀ ayé bá a ti ń tọ́ sí Allah subhanahu wa ta'ala lẹ́nu ojúra àwọn lọ ọlọ́run ọba náà ti wá sí àlùjànnà nípele ìpele inna fil jannati mi'ata darajat tó ń sáré sọ nínú àlùjànnà ọgọ́rùn-ún ìpele ní bẹ́ẹ̀nbẹ́ ọgọ́rùn-ún ìpele bọ́ńkálùkù bá ti ṣe dáadáa sí àádọ́ Allah subhanahu wa ta'ala nínú mujahidina fi sabilihi ni ọlọ́run ọba ti pèsè ẹlẹ́fún gbogbo ẹ̀ máa ń tẹ̀lé tọ́ ọlọ́run ọba subhanahu tó ń gbèrè sí ọlọ́run bí kálukú bá ti á gbọ́ sọ̀rọ̀ màlẹ́nu sí òun dáadáa gbèjọ́ wà

a sọ pé àwọn ọmọ náà àjẹ orí firdaus òun náà ni aláàrúṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala wa minha tafajjara anharu jẹnda bákan náà gbogbo mi wàrà ni o ọtí àmọ̀tẹ́bí o oyin ni o gbogbo ẹ̀ pátá ẹ̀kọ́ta àwọn ọmọ ìbẹ̀rẹ̀ ti ń sọ̀rọ̀ ni o tí wọ́n sọ fún àjàrà nìkejì fún àwọn ẹ̀dá àjẹ̀ náà ni wọ́n yẹ ẹ̀dá àjẹ̀ náà àtúkọ́ ní kọ́lọ́ fún sọ́lẹ̀ àjẹ̀ náà ayé jáde mbẹ́ àti ìjẹ̀ kílẹ̀ lẹ́yìn pé àjẹ̀ náà láyẹ̀ bò lónìí òsìtọ́ mbẹ́ mà kọ́dà wọ́n yẹ tọ̀kọ̀ wàtún ayé jáde àjẹ̀ náà kọ́dà wọ́n yẹ mùsàkìtún ìdọ̀tí ẹgbẹ́ abẹ́yẹrin olùkẹ́kẹ́kẹ́jì tí ọba ara mu nínú àjẹ́ náà kò sí gbogbo eléyìí wọn adékújẹ́ bíi mùsùlùmí ẹ̀kọ́ ni pété abáfẹ́ bẹ́lú àlùjẹ́nà á máa bẹ́lú àlùjẹ́nà fìdáwò á máa ṣe ládùúà á sì máa ṣiṣẹ́ tọ̀ á sì máa bí Allah subhanahu wa ta'ala pé àfẹ́ wọ̀ náà iná èsì ń tọ́ bára rẹ̀ kọ́dà kìí ṣe nǹkan tó fà mẹ́mì àlùjẹ̀nnà gbogbo iṣẹ́ àmàrí mẹ́pàtà nǹkan ìgbàdùn ni ẹ wá wo hadith ní paríparí táàtì parí rẹ̀ olú ẹni hadith abdul masoud rọ́jò lánà lọ́wọ́ qal abdul masoud lánà fáwọn sọmọ àgbàkà yìí pé inni la a'lam akhiru adil nari khurujan wa akhiru adil jannati dukhulan àti àyè sọ fún yín lónìí o ó ti fi hàn mí báyìí ẹni tí wà àlùjẹ̀nnà kẹ́ ẹnìkan àbúrò ni ó yọ ọkùnrin kan mẹ́lẹ̀ ṣé máa mú jáde fóònù rẹ habuwa yóò mọ̀ fàyàwá yóò mọ̀ fàyàwọ́ ni tọ́ba wa tọ́lọ̀ lọ́sùn fún àwọn ará ọlọ́wọ́ á ní ah, lágbájá ìrànlọ́wọ́ àti ọ̀dùgbọ́ òun jẹ̀ dín bọ́dẹ̀ jẹ́ alákọ̀ọ́pàá ó ti máa tù ọlọ́run ní lọ sí àdìjẹ́nà máa lọ bẹ̀ lọ wo àyíká mbẹ̀ tọ́ba débẹ̀ fáyọ̀ ọ̀yí yánú àlẹ́ yìí kí ni wọ́n bá wá dàrú mọ́ lójú anaha mẹ́lẹ̀ a bí àdìjẹ́nà ti kún bí kan sọ pé kẹ́ni fọwọ́ àwọn mọ́sáàtì máa ti dókòó yìí ṣèkọ́ tí wọ́n sọ̀rọ̀ àkùtà yìí mẹ́ bẹ́ẹ̀ ni tó bá wọlé olùkọ́ àráyà jù tó bá wọ àdìjẹ́ nílẹ̀ bẹ́ẹ̀ yóò rẹ̀ sí pé ah ibi ló ní ọkọ̀ ẹjì kú yóò máa lọ bọ́ ọmọ sùn hàn lọ́dọ̀ ọlọ́run ọba ibi oní máa lọ́dún kú ọlọ́run ọba rẹ̀ lẹ́ẹ̀kẹta nígbà wọn ni ìwà mi ẹ̀rẹ̀ kẹrin mẹ́rin mẹ́rin karùn ẹlẹ́ẹ̀karùn yóò mọ ọlọ́run máa sọ fún yìí pé máa lọ ọbẹ̀ àríwá ń bẹ̀ kọ́dà wọ́n lẹ̀ka dúró ìyá wa mẹ́sàn-án

mo ní mo lọ bẹ̀ tẹ́lẹ̀ mo ló ti kú ọwọ́ ni mo lọ bẹ̀ pé nínú irú orí ayé àkàkì àmọ́ ń bẹ̀ ó ọlọ́run ọba bá bu ẹni sọ́lọ́wọ́ àtúmọ̀ ìwà sàlámù àlẹ́ ipe ọlọ́run tó ń pin ọlọ́run sọ́mà na ṣe yẹn ni sọ́mà ákùnrin ọlọ́run ni mo lọ bẹ̀ irú ẹ̀ bó àjẹ́ ipe dáadáa sọ fún wa ní wípé ká mẹ́jà tẹ́mùnà náà kí Allah subhanahu wa ta'ala láti máa wà ní gbogbo ìgbà ìjọ máa wà lọ́kàn wà ní pé àtàfẹ́ wọ náà àfẹ́ wà jẹ́ náà inú ẹni tọ́nà wọn fi kú náà mẹ́jà jẹ́ tẹ́nu wọn síbi àná ẹ̀wà gbogbo sẹ́ká sábìrì àjẹ́ náà wọ̀ mọ́tàlá ẹ̀rọ fún wa Allahumma النار وما قرب إليها من قول أو عمل اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين والحكم بالصالحين فلا حزن المفتولين اللهم قد كفى ندوس كتاب الله الحق واعلموا عباد الله ان ربكم سبحانه وتعالى امركم بامر بدا بنفسه قال بملائكته وخلق بكم قال ربنا تبارك وتعالى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 الله أكبر الله أكبر